ẹ lẹ́wọ̀n ẹ̀yin èèyàn mi èmi lèèyàn yín ẹ̀yin èèyàn mi ẹ wò twenty láwà yìí december 2020 twenty láwà yìí twenty five mo dẹ̀ kẹ́ everybody tó ń gbọ́ mi mo kẹ́ everybody tó fẹ́ràn mi mo dẹ̀ kẹ́ in fans mi à mo kí gbogbo yín dẹ̀ náà ni. They no like me, me no like them. Yes, they be my enemy, Say be I know. Èmi ni kọ̀m̀pọ́sà tí gbogbo ayé ń wí. Ó ti rọ̀ mí lele lele lele lele. sọ pé ẹ lélelelelelelele. Ẹ̀yin ta Amẹ́ríkà gbogbo yín ni mo Germany mo dẹ̀ London good morning sir lòlòlòlòlòlòlò ìjẹ̀ṣà ló kọ́kọ́ fẹ́ ṣe fìjìláńtẹ́ àwàdà rọ̀ mí lọ́rùn gbogbo a composition ó ṣe mí è lélelelelelelelele è ìjẹsà sí nothing èmi ò ṣe é bákan ọ̀rọ̀ pọ̀ ọlọ́kan ẹjọ́ ẹnìkan bá ṣe é tó mọ̀ àtẹ gbọ́ gbọ́ ẹnìkan bá ṣe é tó mọ̀ àtẹ ẹsì ń ẹjọ́ ọbẹ̀rin kan àwọn elégbè mi àwọn onílù mi ṣe bẹ́ẹ̀ wọ́n sá lọ ẹjọ́ ẹ̀yìn tèmi tó wà níbi tó wù yín ó yá mò ń wúkọ́ ẹ kí mi bẹ́ẹ̀ pé bá ẹjọ́ Christmas láwa yìí twenty twenty láwa yìí ṣẹ̀rí ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ sí wa lọ́dún tá a mú yìí tó máa jẹ̀mí wa lọ ìsọ̀la láàárẹ̀ dò kó máa ṣẹlẹ̀ sí wa gbogbo ẹ̀yin tẹ́ wà lamẹ́ríkà o gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú London gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú Germany ẹ ò ní ra kóbá ẹ ò ní ra burú ẹ ò ní rí wàhálà o èní twenty five of December twenty twenty ẹ ò ní rí wàhálà lágbára Ọlọ́run wàhálà oníṣẹ́lẹ̀ nínú ilé yín ẹni tó wọ́kọ̀ á ẹni wáyà ara ya ẹ ò ní rí problem lágbára ọlọ èmi gangan ìsọlá láàárẹ dòóyà o ẹ wá ṣàánú mi ẹ wá ṣàánú mi ẹ jọ̀ọ́ ẹ wá help mi ẹ jọ̀ọ́ ẹ wá ṣàánú mi ẹ wá help mi ṣẹrí ẹbùn la ní adẹ̀ṣe gudugudu méje yàyà mẹ́fà amúyín rẹ́rìn amúyín dunnú èèyàn kìíní nǹkan méjì pọ̀ ẹ jọ̀ọ́ ẹ wá ṣàánú mi. olówó ṣàánú mi ọlọ́rọ̀ dákun aṣàánú mi ẹ̀yin ẹ̀gbọ́n ẹjọ́ ẹ wá ṣàánú mi ẹ̀yin sísítà ṣàánú mi ẹ̀yin obìnrin ẹ wá ṣàánú mi ẹyin màmá ẹ wá mi màmá wa ló ẹ wá ṣàánú mi ṣàánú mi mi inú mi kàn ń dùn ní ẹni tọ́lọ́run bá sọ láti January to December ó yẹ kó máa dúpẹ́ kó máa ṣe alihamudulilayi fọlọ́n alihamudulilayi ọlọ́run mo dúpẹ́ bàbá mi ìbà fún sátira mọ́yìn mo ṣe ìbà lélelélélélélélélé ṣẹ́rí ṣẹ́rí composition mi <clears throat> ó máa ń gbé mi nínú ni àmì composer ẹ tún wo tí mo compose lọ́dún yìí ẹ máa gbọ́ orin kan wà táwọn kristẹni máa ń kọ ẹ má bínú ẹ̀yin kristẹni àwa kìrìsìtẹ́nì ẹ má bínú ohun tọ́lọ́run fi rán mi ni bàbá Adébóyè sọ fún mi pé pé mínísírì mi nìyẹn kí wọ́n ní mínísírì mi nìyẹn kí má dẹ́nìbọ̀dì lóhùn rárá ẹ máa gbọ́ wọ́n ní mo fẹ́ compose orin yẹn ni orin yẹn sọ wípé ó ní kérésìmesì is something kérésìmesì ni orin yẹn ok ẹlù agogo ẹlù agogo ẹlù agogo kérésìmesì ẹlù agogo olùgbàládé o ẹlù agogo èmi mr composer mo wá change ẹ mo yí mo wá sọ pé mo ti pé kú jẹ́ mo ti pé kú jẹ́ mo ti pẹ́kú jẹ ninu kánà mo ti pẹ́kú jẹ ẹ̀rẹ̀kẹ́ ti wú o mo ti pẹ́kú jẹ. àwọn bọ̀dá àgbàyà wọn jí ẹran jẹ ìyókù mo ti pẹ́kú jẹ ti Motipekuje, written and composed by James Olarewaju Omiyinka aka Baba Ijesha. Ẹ̀kọ́ sílẹ̀ lẹ́ni pé twenty fifth of December twenty twenty láwàyè. Ẹ ò ní ráburú, ẹ ò dẹ̀ ní rákùbá in Jesus name. It is well with you. Ẹ lọ subscribe sórí Baba Ijesa comedy lórí YouTube channel wa ẹ máa gbádùn wa dáadáa kẹ́dẹ̀ fọ́lò wa ní Facebook Bàbá Ìjẹ̀ṣà also then lórí Instagram at Bàbá Ìjẹ̀ṣà ẹ fọ́lò wa any other account